Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ a kú iṣẹ́ òní a kú lílọ bíbọ̀ látòórọ̀ lágbára ọlọ́run ọba ìdùà yóò fi ìbùkún sí iṣẹ́ kó wa wa àmín ìròyìn àkójọpọ̀ alẹ́ òní ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network YBN lónìí tí í ṣe ọjọ́ ẹtì ogúnjọ́ nínú oṣù kínní ọdún 2023 Fúnmi Adénúgà ni oníròyìn síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa lálẹ́ òní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke ní òun ṣe àtìlẹ́yìn fún àwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n máa gbawó wọn láti ọwọ́ ìjọba àpapọ̀ sí àpò owó ìjọba ìbílẹ̀ yàtọ̀ sí ti eléyìí tí wọ́n gbà sí ti ìpínlẹ̀ kó tó di pé ó wọn ní tẹ́lẹ̀ rí àjọ tó ń rí sí ìka ènìyàn ní orílẹ̀-èdè wa nàìjíríà ti kéde ọjọ́ tuntun tí wọ́n yóò ṣe ètò ìka ènìyàn ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí ti sọ wípé àwọn yóò ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí ìjọba àpapọ̀ ṣe ṣe àfikún owó epo bẹtiró èyí tó wáyé lálẹ́ àná sí òwúrọ̀ kùtù òní ọ̀gá àgbà yányán fún àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ṣítù òun ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ ọ̀hún ní ìpínlẹ̀ náà Abba Kyari ti sọ̀rọ̀ jáde báyìí látinú àhámọ́ Toha wípé irọ́ gbòò ní ọ̀rọ̀ tí wọ́n sọ wípé òun sọ ò onú irọ́ ni wọ́n pa mọ́ òun lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó fún ènìyàn kan ní mílíọ̀nù mẹ́wàá náírà láti parọ́ mọ́ Bùkọ́lá Sàràkí lórí ìdígunjà olè tó wáyé nílùú ọ̀fà níbi tí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù owó iyebíye lọ ní báǹkì kan ní ìpínlẹ̀ Kwara àwọn dẹ́rẹ́bà tí ń wa ọkọ̀ akóyọyọ mẹ́rin tí wọ́n jí kó ní ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Kwara ni ó ti rí ìtúsílẹ̀ gbà kúrò láhàámọ́ àwọn tó jí wọn kó báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ló fi léde lákòótán nínú kókòrò ìwà tẹ́lá àǹfààní àtijọ́ ọbẹ̀ tó dùn rẹ̀ lálẹ́ òní àwọn ẹlẹ́wọ̀n méjì kan rèé tẹ́lẹ̀ o èyí tó jẹ́ pé wọ́n dá wọn sílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n tún padà síbi èébì wọn èyí tí ajá wọn tó pọ̀ sílẹ̀ ní ìwà gbájú rẹ̀ tí wọ́n wù lẹ́kọ̀ọ́ ọwọ́ tutù tí wọ́n padà báyìí ìròyìn tẹ́lá àtijọ́ ọbẹ̀ kíkiri rèé tá a bá lọ tí a bá padà dé. Yorùbá Yorùbá Yorùbá Yorùbá. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Network. Network. Network. Níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. Kẹ́ máa wọ ọgbọ́n ìmọ̀ àtòyé. Ó pọ̀ jù. Ó dùn jù. Yorùbá Broadcasting Network fún ìgbèdìgbèdìde àṣà Yorùbá. Tó ẹ káàbọ̀ padà tó bá jẹ́ wípé ẹ̀yin ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ni lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá lọ́wọ́ yìí yorùbá broadcasting network ybn lórí youtube ẹ subscribe tẹ́ ẹ bá wá subscribe tán ẹ rí aago kan lọ́wọ́ òkè ẹ tẹ aago yìí òní ò máa jẹ́ alamí fún yín ní ìgbàkigbà tí àwọn ìròyìn ètò tó bá ṣe ń gorí afẹ́fẹ́ bákan náà ẹ rí nọ́mbà kan lójú ohun tí ẹ fi ń wò wá lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ tẹ ybn sórí nọ́mbà yìí ojúlé telegram lẹ́jásẹ̀hùn àti whatsapp ẹ máa jẹ mùkúntùn àwọn ètò ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan o wọ̀nyí o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọ́lá adélékè òun ló ti sọ̀rọ̀ jáde báyìí o wípé ètò ìṣèjọba àwọn o ó ti ṣetán láti ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ jákèjádò ní ìpínlẹ̀ ọ̀hún lórí wípé owó tí àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún yóò máa lò fún ètò ìṣe ìjọba tiwọn ní ìjọba ìbílẹ̀ wọn yóò máa wá láti ọwọ́ ìjọba àpapọ̀ sínú àpò ìṣúwọ́n ìjọba ìbílẹ̀ ni bẹ́ẹ̀ bá gbàgbé tẹ́lẹ̀ rí bí wọ́n ti ń ṣe ni wípé bí ìjọba àpapọ̀ bá ti ya owó ọ̀hún sọ́tọ̀ yóò kọ́kọ́ gúnlẹ̀ sí àpò ìṣúná owó ìjọba ìpínlẹ̀ láti àpò ìjọba ìpínlẹ̀ ni yóò bọ́ sí àpò ìjọba ìbílẹ̀ wọ́n ní báyìí o ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ o sírírí wẹ̀rẹ̀rẹ̀ lówó ọ̀hún yóò máa ṣe tólómtólóm látọwọ́ ìjọba àpapọ̀ sí àpò àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ló ti ń jà ńlẹ̀ rìnrìn láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n ń gbéyẹ̀wò nílé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní orílẹ̀-èdè yìí tó fi dọ́ọ̀dọ̀ àwọn asòfin ìpínlẹ̀ wọ́n ní ní báyìí o ní gẹ́rẹ́ tí wọ́n bá ti fọwọ́ sí o wọ́n ní látọwọ́ ìjọba àpapọ̀ sòsèé ni owó ọ̀hún yóò máa wọlé sápò àwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo láti tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìlú èyí tí àkànṣe ètò ìṣèjọba wọn tó gùn lé ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan èyí tí Adeleke tó jù sílẹ̀ gbùà ní ìgbà tí àdó olóró dún ni lásìkò eléyìí tí wọ́n ń bá àwọn ará ìlú sọ̀rọ̀ lórí ètò ìṣèjọba èyí tí igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún èyí tó ṣejú fún Kọ́lá Adéwùsì ó ní ètò ìṣèjọba ètò ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba ará ìlú ni tó sì ń fẹ́ ìlọsíwájú ìpínlẹ̀ náà àjọ tó ń rí sí ìkànìyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti gbé ọ̀rọ̀ jáde báyìí ó wípé ètò ìkànìyàn ti ọdún 2023 yìí yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n títí di ọjọ́ kìíní nínú oṣù kẹrin eyín march 29 sí april 1st ọdún 2023 tá a wà yìí ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan eléyìí tí alága àjọ ọ̀hún èyí tó gbé jáde nasiru kwara lásìkò tó ń jábọ̀ fún àwọn akọ̀ròyìn ilé ìjọba tó wà ní aso rock eyín nílé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà nílùú àbújá ní gẹ́rẹ́ lẹ́yìn ìpàdé kan èyí tí wọ́n ṣe ní ọjọ́ ẹtì ọjọ́ jímọ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé ọ̀hún lábẹ́ àpáta ilé agbára nílùú àbújá o òun ni kwara jábọ̀ fún àwọn akọ̀ròyìn ó ní ní báyìí ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ ó ní tí ó bá fi di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹta gbogbo àwọn òṣìṣẹ́ tó ń ka ènìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ni wọn yóò bẹ́ sí ìgboro ayé bí ìgbẹ́mọ́ bẹ́ kúrò nínú ihò tó bẹ́ sójú òpó láti nà ni o ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kàyàn ojúlé sójúlé ìletò sí ìletò ìlú sílù o títí tí wọ́n fi ṣiṣẹ́ ọ̀hún parí láṣeyọrí bẹ́ẹ̀ bá sì gbàgbé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ya bílíọ̀nù lọ́nà ogójì náírà forty billion naira sọ́tọ̀ nínú ètò ìṣúná owó ọdún twenty twenty three eléyìí tí àwọn àjọ national population census eyín àwọn àjọ tí wọ́n ka ènìyàn lórílẹ̀‐èdè nàìjíríà tí wọn yóò rí náà tí wọn yóò rí lò fún gbogbo ètò kí ètò kó lè tò kí ohun gbogbo kó lè lọ ní bí wọ́n ṣe gbà á lérò àjọ NLC eyín ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ̀rọ̀ jáde báyìí o wípé àwọn yóò ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ṣe àfikún owó epo bẹtiró èyí tí wọ́n ń ta jálá epo bẹtiró kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé jálá epo bẹtiró ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ one hundred and seventy naira ní báyìí o ìjọba àpapọ̀ ti ní ó ti di one hundred and eighty five naira lélẹ́yìí tí wọ́n sì pa àṣẹ ọ̀hún kí gbogbo àwọn olùta epo jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò àfikún owó epo ọ̀hún ní gẹ́rẹ́ tí ìjọba àpapọ̀ tó ti kéde rẹ̀ lánàá eléyìí tó fà á tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi fi àáké kọ́rí o wípé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà tẹ́ bá sì gbàgbé orílẹ̀-èdè nàìjíríà sì ń kojú súnkẹrẹ fàkẹrẹ bí epo ṣe wọ́n gógó àti owó èyí tó gun epo ọ̀hún léye tí wọ́n ta jálá epo bẹtiróòlù kan tó sì jẹ́ kí ìnira bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà èyí tó fà á kí àtijẹ àtimu àtijáde kó wà nira fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ọ̀gá àgbà fún àjọ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun eyín comrade amitolu shitu lónìí ti ṣe ọjọ́ ẹtì ní bàbá òun ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan èyí tó gbé jáde o lórí ayélujára abẹ́yẹfò bí àṣà rẹ̀ àti lórí ìbánidọ́rẹ̀ẹ́ Facebook níbi tó ti kọ síbẹ̀ tó ṣe àmúlò ọ̀rọ̀ kan eléyìí tí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó kọ lásìkò tí bàbá òun tó fi ya kúrò nínú ètò ìṣèjọba Yakubu Gowon níbi tó ti sọ wípé tá a bá jẹ́ pé a mọra a sì jẹ́ ẹbí o ó ní a ó pàdé ṣùgbọ́n tí ò bá jẹ́ kí oníkálukú pín kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ nínú ọ̀rọ̀ tí Shittu sọ ó lóun dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bí wọ́n ṣe fọwọ́sowọ́pọ̀ tí wọ́n tẹ́wọ́ gba àjọ àmọ̀tẹ́kùn tí wọ́n sì ṣiṣẹ́ láti rí dájú pé wàhálà òun lásìgbò tó fi mọ́ àwọn ìwà jàǹdùkú ó dohun ìgbàgbé ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà ló dúpẹ́ o lọ́wọ́ gbogbo ọ̀rẹ́ ó dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí kò ṣàì mẹ́nubà gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà gbóyèga oyètọ́lá ó lóun dúpẹ́ bó ṣe ní ìgbàgbọ́ àti ìfọkàntán nínú òun tó fi òun ṣe olórí àwọn àmọ̀tẹ́kùn ó ní inú òun sì dùn wípé lásìkò tóun wà ń bẹ̀ gẹ́gẹ́ bí olórí wọn o ó ní ohun gbogbo ló wà létò tí àlàáfíà sì jọba ní ìpínlẹ̀ náà igbákejì alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n yọ bí ẹni yọ jìgá kúrò lẹ́sẹ̀ èyí tí wọ́n sì wà ní àhámọ́ báyìí èèyàn DCP Abba Kyari òun ló ti sọ̀rọ̀ kan wípé irọ́ gbu ni wọ́n sì pamọ́ òun o lórí ìròyìn kan èyí tó jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí wípé òun kó mílíọ̀nù mẹ́wàá náírà fún ènìyàn kan wípé kó parọ́ mọ́ Bùkọ́lá Sàràkí lórí ìdigunjalè báǹkì kan tí wọ́n digunjalè rẹ̀ èyí tó wáyé nílùú ọ̀fà ó ní ìrọ́làǹlà ló wà nínú ọ̀rọ̀ ọ̀hún o bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀mọ̀wé bùkọ́lá sàràkí òun ni wọ́n sọ pé ó ń bẹ lẹ́yìn igi lọ́gbà fún àwọn ènìyàn tó ṣe àtìlẹ́yìn fún àwọn olè tí wọ́n lọ digun ja báńkì náà nílùú ọ̀fà lásìkò tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ àfúrásì kan èyí tó farahàn níwájú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sí ìlú ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ kwara ọ̀gbẹ́ni ayọ̀adé akínrìnbọ̀sùn òun ló sọ̀rọ̀ yìí lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tó ń farahàn níwájú ilé ẹjọ́ náà ó ní lótìtọ́ àti lódodo ó ní abba kyari ló kó mílíọ̀nù mẹ́wàá náírà sórí tábìlì fóun wípé owó rèé kóun parọ́ mọ́ Bùkọ́lá Sàràkí wípé òun ló ṣe àtìlẹ́yìn fún àwọn olè èyí tó jà nínú báǹkì èyí tó wáyé nílùú ọ̀fà bákan náà kóun sì sọ ìlú tó bá wù òun láti lọ wípé pálí ìwé ìrìnnà rèé òun ò rí dájú pé àtòun àtẹ̀bí òun wọ́n kó wọn kúrò ní orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa lọ rèé gbafẹ́ o ní ìlú èyí tí ọkàn wọn bá yàn àwọn dẹ́rẹ́bà tí ń wa ọkọ̀ akóyọyọ tí ń kó iyanrìn èyí tí wọ́n jí kó ní òpin ọ̀sẹ̀ tó kọjá àwọn mẹ́rin tí àwọn ajínigbé tí wọ́n kó ní ìlú ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ kwara ni wọ́n ti rí ìtúsílẹ̀ gbà kúrò láhàámọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún tó jí àwọn mẹ́rẹ̀ẹ̀rin gbé o láyọ̀ àti àlàáfíà ni wọ́n sì kúrò lákàkà àwọn ènìyàn tó jí wọn gbé ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kwara eyín ọ̀kásanmí àjàyí lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún tó ń fìdí rẹ̀ múlẹ̀ ó ní lótìtọ́ àti lódodo làwọn dẹ́rẹ́bà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni wọ́n ti kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi tí wọ́n sì ti wà nílé wọn báyìí pẹ̀lú àwọn ẹbí wọn tẹ́ ẹ̀ bá sì gbàgbé ká fi kún fún yín àwọn méjì ni wọ́n ti fọwọ́ òfin mú tí wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ ibi tó jí àwọn awa ọkọ̀ akóyọyọ mẹ́rin ọ̀hún gbé lọ́sẹ̀ tó kọjá o Àjàyí wá ní àwọn méjì yìí ló ṣì wà ní àgọ́ ọlọ́pàá tí wọ́n sì ń ṣe ìwádìí lẹ́nu wọn láti lè rí dájú pé àwọn oníṣẹ́ ibi tó kù wọ́n fọwọ́ òfin mú wọn wá síwájú òfin lákòótán nínú ìròyìn wa lálẹ́ òní ṣé Yorùbá bọ̀ wọ́n ní ilé bàbá mọ kì í bọmọ lẹ́rù wọlé wọlé òun lórin tí wọ́n kọ fún àwọn ẹlẹ́wọ̀n méjì tẹ́lẹ̀ rí tó gba ìtúsílẹ̀ ṣùgbọ́n tí ajá wọn tún padà síbi èébì báyìí àwọn méjì ọ̀hún tí wọ́n sọ pé wọ́n hùwà gbájú rẹ̀ fún arábìnrin kan ní agbègbè Òṣòdì nílùú Èkó òun lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà búburú míì tax force ni wọ́n ti rọ́wọ́ tó àwọn méjèèjì náà wọ́n ní àwọn méjì ọ̀hún tí orúkọ wọn jẹ́ Abdullahi Muhammed àti Victor Etuk àwọn méjèèjì yìí ni wọ́n sọ wípé arábìnrin kan ni wọ́n fọgbọ́n tàn tí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣẹ́ owó dọ́là tí wọ́n sì gba owó àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ owó iyebíye lọ́wọ́ arábìnrin náà lásìkò tí wọ́n ṣiṣẹ́ ibi yìí làwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọlọ́pàá àwọn ni wọ́n rìn sásìkò tí wọ́n sì fọwọ́ òfin mú àwọn méjèèjì ní báyìí ilé bàbá wọn ẹ̀wọ̀n tí wọ́n ti kúrò tẹ́lẹ̀ wọ́n ti wọlé síbẹ̀ padà nítorí sòsé láti máa jẹun ọ̀fẹ́ mumi ọ̀fẹ́ wọ aṣọ ọ̀fẹ́ níbi tí wọn ò ti ní sanwó ilé tó ẹ̀yin ará ìròyìn àkójọpọ̀ alẹ́ òní kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network títí dojúmọ̀ látẹ́tù máa láǹfààní àti máa gbọ́ tún ìròyìn mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò wá oorun ayọ̀ láòsùn o fún mi adénúgà òun ló mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín ire o.